ètò yín ètò wa ojúmọ́ rẹ ń tẹ̀síwájú pẹ̀lú èmi ọmọ yín ṣògo rẹ ní kejì ẹ wo ẹ fọkànbalẹ̀ màmá sì wà nínú ilé ohun tí a sì yànnàná òun náà ni ohun tí a pè ní májẹ̀mú titun májẹ̀mú titun májẹ̀mú titun òun náà la ń sọ̀rọ̀ lé lórí màmá ẹ kú ìkàlẹ̀ mà à ń sọ̀rọ̀ nípa bí ọ̀rọ̀ bí ó ṣe di ara tí ó wá di iyè sínú Màríà. Hmm. ẹ ṣeun gan-an èmi fẹ́ clear nǹkan kan fún gbogbo etí tó ń gbọ́ ohùn mi lónìí tó bá ní àwọn tó bá sọ létí yín pé Jésù kì í ṣe ọmọ Ọlọ́run ẹ ẹ bá mi ṣàlàyé fún wọn ẹni tó ní ọ̀rọ̀ òun náà ẹni tó sọ̀rọ̀ òun ló ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ni Ọlọ́run sọ sínú Mary obìnrin ọ̀rọ̀ náà dẹ̀ di ọmọ ta ló wá ta ni wá ni bàbá Joseph ò tí ì bá lò pọ̀ so Joseph kọ́ ni bàbá Jésù so Ọlọ́run náà la dẹ̀ gbúdọ̀ fún ní tọ̀wọ̀tọ̀wọ̀ ọmọ Ọlọ́run òun ni Jésù hmm. so mo fẹ́ kí yẹn yé wa now òun nìkan ṣoṣo náà ni ọmọ Ọlọ́run nígbà tí àwọn bàbá wa ti kùnà the first Adam tí wọ́n ti kùnà tí wọ́n ti bà májẹ̀mú májẹ̀mú ayé àtijọ́ jẹ́ Ọlọ́run wá rán ọmọ rẹ̀ tó nífẹ̀ẹ́ gidigidi ó wá rán wá sáyé hmm ńgbà tó gbé búrẹ́dì tó gé ó ní èyí ni ara mi tí wọ́n máa bírèkì hmm. lórí igi àgbélébù ṣùgbọ́n kò yí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó dẹ̀ gbé the cup cup yẹn là ń pè ní the cup of covenant cup májẹ̀mú ó gbé sókè ó ṣíjú sókè nínú gbogbo ìpọ́njú náà nínú gbogbo òkè ìṣòro náà olúwa sì ń dúpẹ́ lọ́wọ́ bàbá ó lóun dúpẹ́ ó dẹ̀ sọ fún wọn wípé wáìnì yìí òun ni ó represent ẹ̀jẹun ká máa mú and I want you to know mo fẹ́ kẹ́ mọ̀ wípé hmm. there is power my thing in the blood in the blood there is power my thing. In the blood, in the blood, there is power mighty In the blood of Jesus Christ, there is power mighty in the blood. Hmm. Ọ̀pọ̀lọpọ̀ ni ìgbàgbọ́ ṣòro fún láti gba Jésù. Ṣùgbọ́n mò ń sọ fún yín lénìí, gbogbo etí tí ń gbọ́ ohùn mi ní àsìkò yìí kò ní ṣòro fún yín láti gba Jésù. Nítorí Jésù Ọlọ́run rán wá sáyé hmm. láti wá jìyà gbogbo bí wọ́n ṣe nà a rí kà nínú ìwé mímọ́ pé gbogbo àpá gbogbo stripe tó wà ní ẹ̀yìn jésù thirty nine ni hmm. ẹ gbọ́ dáadáa o jésù ò wá lásán ó wá láti wá ra yín padà hmm. láti wá ra èmi náà padà tí a dẹ̀ mọ ẹni tó bá dẹ̀ mọ òdodo tó mọ òtítọ́ wípé jésù ọmọ ọlọ́run ni torí a kà nínú ìwé mímọ́ dájúdájú wípé ẹni tí ò bá ní òye láti gbà pé jésù ni ọmọ ọlọ́run kò lè ríjọba ọ̀run wọ̀ hmm. àmọ́ èmi gbàdúrà fún yín lónìí wípé ẹ̀mí tí ń gbà nípa agbára ẹ̀mí mímọ́ yóò yé yín wípé jésù ò ní ọmọ ọlọ́run a dẹ̀ ti gbé agbára fún ní ayé àti ọ̀run láti ṣe ohun gbogbo ìdí nìyẹn tí àwọn áńgẹ́lì sọ wípé èdìdì méje tó tí ó ti ní ìdájọ́ ọlọ́run lọ́wọ́ kò sẹ́ni tó lè tú jésù nìkan ló lè tú torí òun ló jìyà ìyà tó jẹ kò sẹ́ni tó jẹ Mósè kó àwọn ọmọ Ísírẹ́lì jáde nínú Íjíbítì ó kó wọn kúrò nínú nínú nínú Red Sea ṣùgbọ́n ó níbi tó dé tí Mósè bọ́ùn nígbà tí wàhálà àwọn ọmọ Ísírẹ́lì ti ti pọ̀jù fún ó mú ọ̀pá ọ̀pá ìṣẹ́gun hmm. ọ̀pá agbára tó wà lọ́wọ́ rẹ̀ wọ́n ní kó là lẹ́ẹ̀kan ó là mọ́rọ́kì lẹ́ẹ̀mẹ́ta inú bí ọlọ́run díẹ̀ ló kù kí Mósè gan kó má dé ọ̀run rere ṣùgbọ́n kò rí ilẹ̀ ó rí ilẹ̀ ìlérí ṣùgbọ́n kò débẹ̀ hmm. mo fẹ́ kẹ́ máa mọ ìyàtọ̀ ìdí pàtàkì tí Jésù fi wáyé tó dẹ̀ jẹ́ messenger of the new covenant jésù ò fìgbà kan bínú rí the only time tí jésù bínú òun ni ìgbà tó wà nínú synagogue nígbà tó wà nínú ibi tán ti ń gbàdúrà lórí tí àwọn èèyàn ń tajà tí wọ́n ń rà tí wọ́n ń ṣe oríṣiríṣi nǹkan tó ń pè ní holy anger amen nǹkan pè ní anger mímọ́ ìbínú mímọ́ ó kó gbogbo ẹrù tó wà lórí tẹ́ḿpìlì ó dànù ó ní kó máa sọ ilé bàbá òun di ilé ọjà títà that is the only time tàrí pé Jésù bínú ẹ̀mí tí ní sùúrù láti ṣiṣẹ́ Ọlọ́run ẹ̀yin òjíṣẹ́ Ọlọ́run tẹ́ bá ní àyè láti gbọ́ wàásù mi lónìí Olúwa yóò fún yín ní ẹ̀mí náà ìwọ tó jẹ́ choir master ìwọ tó jẹ́ Sunday school teacher ìwọ tó jẹ́ Bible Bible Bible teacher Ọlọ́run yóò fún ọ ní ẹ̀mí sùúrù ẹ̀mí ìforítì ẹ̀mí ìfaradà nítorí pé to whom more is given more is expected ẹni tá a kó púpọ̀ fún à ń retí púpọ̀ lọ́wọ́ rẹ̀ ní àìní sùúrù láì ní forítì gẹ́gẹ́ bí Jésù ṣe forítì èèyàn ò lè ṣàṣeyọrí o hmm. so new covenant yìí òun ló ti tú wa sílẹ̀ kò sí ètùtù mọ́ ó ti tán ó ti parí Jésù lọ sórí igi àgbélébùú ó jẹ̀rora lórí àgbélébù ah. náà ó kígbe ó ní bàbá mi bàbá mi ah, ẹ hà ṣe tí ẹ̀yin fi mí sílẹ̀. ikú oró tí ń bá kú ìyà ẹ̀ṣẹ̀ tí ń bá jẹ gbogbo rẹ̀ ló ti kó lọ jésù olúwa ó máa ṣe o torí mi ló ṣe jìyà. ìwọ tó bá jẹ́ ẹni tó ń jalè kò tí ì pẹ́jù fún ọ láti yí padà o ẹ rántí àwọn olè méjì tó wà pẹ̀lú jésù lórí igi àgbélébùú èyí tó wà lọ́wọ́ òsì oníṣẹ́ bó ń gba gbogbo èèyàn là kí ló dé tó lè gbára rẹ èyí tó wà lọ́wọ́ ọ̀tún ní jésù tó bá dé paradíṣe rántí mi ó dẹ̀ sọ lẹ́sẹ̀kẹsẹ̀ ó ti wà pẹ̀lú mi mo fẹ́ ká mọ nǹkan kan ká dẹ̀ di ọ̀rọ̀ yìí mú jésù kígbe lórí igi wọ́n ní bàbá mi bàbá mi èèyàn àti etí ẹ̀yìn fi mí sílẹ̀ ọlọ́run dẹ̀ rán ẹ̀mí mímọ́ láti sọ wípé èyí yìí ni ni ọmọ mi tí mo sì dunnú sínú rẹ̀ kí ló dé tí jésù tí ọlọ́run ò gbé gbogbo ìrora yẹn kó gbé kúrò ìdí ni wípé àwọn ètùtù tí ọlọ́run fẹ́ kí ọmọ rẹ̀ wá ṣe ah! olúwa máa fẹ́ràn wa o ǹjẹ́ ìwọ fẹ́ràn ọlọ́run bí ọlọ́run ṣe fẹ́ràn rẹ hmm. ǹjẹ́ ìwọ fẹ́ràn rẹ ẹbọ wo ni wọ́n ń rú hmm. ẹdìyẹ wo ni wọ́n ń pa ẹ̀jẹ̀ wo ló ń ta lójú títì ó ti tán kò sí ẹ̀jẹ̀ kankan mọ́ kò sí ẹ̀jẹ̀ kankan ẹ̀jẹ̀ jésù ẹ̀jẹ̀ jésù there is healing there is healing ìwòsàn wà nínú ẹ̀jẹ̀ jésù blessing wà nínú ẹ̀jẹ̀ jésù ẹ̀jẹ̀ jésù ó ń jíǹde ẹ̀jẹ̀ jésù ó ń gbóni sàn hmm. kí ló ń bá kiri jésù wá sáyé títorí rẹ ó jìyà wọ́n kàn mọ́gi wọ́n mú ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ mo rí ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ yẹn mo lọ ní ìhòòlẹ̀ níbi tó ń gbé jésù sí ní jerusalem tí wọ́n gbé sínú ìhòòlẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní nà hmm. gbogbo àwọn àwọn àwọn chain tán fi bí ọwọ́ ẹ̀ mo rí mo lọ bẹ̀ mo rí yes ah. mo lọ síbẹ̀ mo rí mo mm. wò báyìí mo bú sẹ́kún mm. èèyàn wá jìyà torí tiẹ̀ o mm. sì ń fi ń ṣe yẹ̀yẹ́ ah mo ń sọ fún ọ lónìí wípé ah, mẹ́lọ́mẹ́lọ́ láyé o you bring nothing come and you take nothing go gbogbo tá a bá ní láyé asán nínú asán ni kò sí ohun tí a gbé wá kò sí ohun tá a mú lọ Jésù Kristi is the only sacrifice are you ready mm. to accept him ǹjẹ́ ìwọ ti ṣe tán láti gbà á ó ń kanlẹ̀kùn rẹ ó ń kanlẹ̀kùn rẹ ó wà lẹ́nu ọ̀nà rẹ ṣílẹ̀kùn fún un ó ní ilẹ̀kùn ó ní ọ̀nà ó ní ó He's the door. He's the light. He's our shepherd. He's our provider. He's our healer. He's our everything. Call Jesus. Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus. Ó máa fara hàn onduro, ó ń dúró, ati ń mm. the new covenant, the messenger of the new covenant, Jesus mm. Christ, the son of the living most mm. high. Òun iṣẹ́ náà la fi rán prophet malachi ọ̀pọ̀lọpọ̀ kí n fẹ́ ka malachi ẹ máa kà ẹ máa ka prophet malachi prophet isaiah a ti fi iṣẹ́ wọ̀nyí rán wọn ọlọ́run ti fi rán wọn ó hmm. dẹ̀ dé adẹ̀pá bí ẹran ó ní like a like a dumb sheep he was led to his hmm. slaughterer hmm. and he did not respond ẹ̀yin òjíṣẹ́ olúwa tẹ́ máa ń complain ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tẹ́ máa ń complain jésù ò kí ń complain o ó dẹ̀ gbé dórígi àgbélébù ó gbé gbogbo ẹ̀ṣẹ̀ wa ẹ̀ṣẹ̀ tèmi ẹ̀ṣẹ̀ tiyín ó gbé lọ ó tẹ̀ ẹ̀jẹ̀ náà sílẹ̀ nígbà tí Jésù dákẹ́ lórí igi àgbélébù gbogbo àwọn òkú tó ti kú kan tó bí jésù láti fi hàn wípé jésù ọmọ ọlọ́run ni gbogbo àwọn òkú wọn yẹn dẹ̀ dìde ah. ilẹ̀ ò lè dì wọ́n mú pẹpẹ oh. pẹpẹ orí tẹ́bìlì oh. ó dẹ̀ là méjì là méjì rábò sékété máa tó kó tè rébò máa ké rébòbò sẹ́ńtẹ́rẹ́bà rébò sékété rébò tó rí rẹ̀. Eh, Jésù kú lórí rẹ̀. Oh ah, ah, eh, ah, Jesus Jesus Jesus oh, calm down oh, save your children save them eh, Lord. Rẹ́pọ̀ ṣàkàtà máa fọ́ kò tẹ̀ rẹ̀ bọ̀. Jesus is the way of way. Rẹ́rẹ́ bọ̀bọ̀ ṣàndàlà bá ṣe kẹ̀tẹ́ máa sọ kò rọ̀bọ̀ ṣe ń dẹrẹ̀ bọ̀. Màá yí kàkiri àbàṣẹ́ Jesus Christ the only way the door he is the son of the most high ǹjẹ́ ìwọ fẹ́ déjọba ọ̀run bí ǹjẹ́ ìwọ fẹ́ déjọba ọ̀run bí gbé àgbélébù rẹ gbé àgbélébù rẹ gbé àgbélébù rẹ tọ̀ Jésù lọ ó ń dúró dè ọ́ Jesus is waiting for you he is knocking on the door are you gonna open the door this morning open the door of your heart ẹ gbàgbé nípa owó ẹ máa ma tọrọ tọrọ tọrọ owó kàn tiẹ̀ gbé mílíọ̀n kàn gbé fẹ́lòmíì kò lè ṣe ohun rere fún ọ but Jésù Kristi when you have Jesus Christ nígbà tó bá ní Jésù nínú ayé rẹ ó ti ní ohun gbogbo ogun kò lè borí rẹ wọn á gbìyànjú ṣùgbọ́n wọn á pòfo gbogbo agbára ọwọ Jésù ló wà di Jésù mú lónìí di Jésù mú lónìí bá Jésù rìnrìn ayé rẹ jẹ́ kí Jésù wá sínú ayé rẹ ìwọ nìkan ló lè pé sínú ayé rẹ in the book of Isaiah forty five Olúwa sọ wípé before you òun ti gbé ire àti ibi òun gbé sílẹ̀ Deuteronomy thirty one Mósè sọ fún àwọn Israelite nígbà tó fẹ́ wọ ilẹ̀ lérí ó ní I presented before you life and death ó ní but I plead with you take life hmm. èmi náà ń plead pẹ̀lú yín lónìí pẹ̀lú agbára Jésù Kristi choose life hmm. choose Jesus èrè wà níbẹ̀ ìbùkún wà níbẹ̀ ayọ̀ wà níbẹ̀ blessing wà níbẹ̀ ojú òní tí ọ mo mm. pa láṣẹ ní wákàtí ọ̀wọ̀ yìí ní agbára ńlá ti jésù kristi kí májẹ̀mú titun ìjìyà jésù sacrifice rẹ̀ ìrúbọ rẹ̀ jésù la rúbọ láti tú ọ sílẹ̀ nínú ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ibi táyé dé ọmọ èṣù ò lè borí jésù kò ṣeé ṣe kò borí rẹ̀ a gbọ́ pé àwọn òkú dìde gbogbo kọ́tì tẹpẹ ó là méjì ó là méjì níjọ́ kẹta O jíǹde for his Lord. His Lord, and Amen. They are risen from the dead, and His Lord. Lord. Make Jesus Christ mm. the hmm. Savior of your life today. Make Jesus Christ mm. the hmm. Lord of your life today. The sacrifice he has been paid in the new covenant. Shalom. Jesus loves you. And remember, at Eunice Adesalu Worldwide Ministries, we, we love, love you. bó ṣe máa ń rí nìyẹn. Ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn ká ṣẹnu ní dédé ṣubí ká padà dé ká wá sọ díẹ̀ nípa iṣẹ́ ìránṣẹ́ Eunice Adesalu Worldwide Ministry ká wá máa fìyẹn máa dágbére lórí ètò ojúmọ́ ire fún tọjọ́ tòní ẹ kú ìkàlẹ̀ lóde à ń padà bọ̀.